الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه ẹ̀yin olùgbọ́ wa a kí yín káàbọ̀ sí ibi abala ẹlẹ́ẹ̀kejì láńbí àwọn abala ètò wa tá a ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa àwọn àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ jihad nínú Islam ní ètò jẹ́ tọ́pìkì tó jẹ́ sí pé ó gbajúgbajà tí ó dẹ̀ tún máa ń fa agbọ́n mi tó omi ò tó ó ní àwọn àgbọ́yé tó jẹ́ sí pé àwọn èèyàn àná àwọn topic tó yẹ pé àwọn èèyàn ti sì gbọ́ lásìkò tí àwa yìí nìyẹn ló fà tó yẹ pé a fi ń ṣàlàyé kí ni èyí tó jẹ́ òdodo níbi topic yìí aljihad uh, níbi abala tí a dé yìí a ti wọ abala bíi tí a ti ń wo bá anabi sallallahu alayhi wa sallam nígbà tó yẹ pé òun náà ni ẹni tọ́lọ̀ ní ká kọsẹ̀ ká wo kọsẹ̀ tó wá ti fẹ́ máa wo báwo gan ni òun gan ṣe practicalize àwọn jihad tọ́lọ̀ ní ẹja ẹ bá wọn ọ̀tajà báwo gan lòun gan ṣe ṣe àwọn wo ni ó bá jà kí ni ó fà tó fi bá wọn jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹ̀kọ́ tó já sí pé àwọn afásálà yìí pé ó yẹ ká mójútó kódà tá a bá ń bá àwọn ọ̀tajà so inshallah níbi abalẹ̀ lè àwọn afáwa tí wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú mi àwọn tó jẹ́ pé ẹni mímọ̀ náà ni wọ́n so wọ́n yẹ ṣe àyèmọ̀ fún ẹnì kọ̀ọ̀kan kọ́lọ̀n kó má bàa fún wọn sọ so àwọn sheikh wa Shifauddin Abdulfatah asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. Ah, bákan náà àwọn dr abdulhamid badmus àná wa pẹ̀lú mi salaamu alaykum. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. naam ah, ibi tí a ti gbé ah, ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ wa níbi abala ilé yìí bóyá kí n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn sheikh shifaudeen ó ní í ṣe pẹ̀lú àwọn òǹkà ogun tí anabi sallallahu alayhi wa sallam bóyá tó jà àbí àwọn àjáde tó jáde àwa tí a bá jẹ́ ọmọ kí ó ta bá kọ́ bóyá síra anabi sallallahu alayhi wa sallam a máa gbọ́ngbà mí pé tó àwọn inú tíra mi wọ́n máa ní òǹkà báyìí ni iye ogun tí anabi sallallahu alayhi wa sallam lọ àwọn mi ò tún máa wé tí ó ṣe pa sí irú nǹkan báyẹn so kí ló fa ìfi ìtakò àbí àìní àkóónú kí ló fa táwọn àfà àbáwọn tó kọ síra tó jẹ́ sí pé wọn ò fi ẹnu ṣọ̀kan lérí òǹkà àwọn ogun tánàbí sallallahu alayhi wa sallam tó lọ. a kí yín pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh eléyìí tí ẹ béèrè tí ó ń dá lórí pé tá bá wo iye òǹkà ogun tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jà so oríṣiríṣi òǹkà ni a máa gbọ́ tá a fara mi bá wí yóò ní mẹ́sàn-án ni ẹlòmíì ó ní mẹ́tàdínlógún ni ẹlòmíì ó ní mẹ́rìndínlógún ni ẹlòmíì ó ní méjìdínlógún ni hmm. ẹlòmíì ó ní mẹ́ẹ́ rìndínní ọgbọ̀n ni ẹlòmíì ò ní mẹ́tàdínní ọgbọ̀n ni òǹkálukú ni ó ń sọ ntí ó ntó mọ̀ torí tá a bá sọ pé ó sọ ntó rí nígbà míì nínú Yorùbá ó lè jẹ́ wípé bí ìsọkúsọ <laughs> ṣùgbọ́n kò sẹ́ni tó sọ̀sọ́kúsọ ní inú wọn so òǹkálukú wọn ni ó ní ntí ó ìmọ̀ tó mọ̀ tó fi lè gbé irú òǹkà bẹ́ẹ̀ kalẹ̀ kì í ṣe pé pẹ̀lú ìfẹ́ inú ṣùgbọ́n nu tó fà á tá a bá lọ wo ọ̀rọ̀ tí Sheikh Ibn Hajar Al-Asqalani kọlọmba ni sàlékùn kẹ bàbá yìí wọ́n mú pọ́ìntì méjì kan wá lórí irú àlámọ̀rí báyìí eléyìí tó yẹ pé tá a bá gbọ́yé yóò tú wá lẹ̀ dáadáa àní ní àní ní pé ọ̀rọ̀ yìí forí gbára wọn mọ́. Hmm nínú ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n sọ ò ní wípé àwọn kọ̀tànkọ̀tàn àwọn kan fi ojú pé sànàbí sájáde sànàbí sájáde pẹ̀lú àwọn ọmọ ogun tàbí ó jáde láì ṣe wípé ọmọ ogun yẹn gan pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé bọ́yọ̀ kan jáde tó lọ sí ọmọrọ́ lápèjúwe. Si tó yẹ pé wọ́n sábà pé ànábì jáde kò sì sí bí olórí ìlú ó ṣe jáde tí ò ní lérò lẹ́yìn hmm. ẹja wo ààrẹ orílẹ̀-èdè kọ́ńfọ̀ ẹ̀ ó pọ̀ rẹpẹtẹ táwọn yóò mọ ká mọ́tò tí wọ́n ní sọ pé àwọn òkàṣẹ́ lè kà tán mọ́ so bó ṣe rí nìyẹn tánábì bá jáde kò lè dá jáde gómìnà stéètì lásán yóò jáde ìró ọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ káwá mọ̀ sọ olórí gbogbo mùsùlùmí lágbàáyé tọ́jú olórí ẹ̀dọ́ ọlọ́run ní ìgbà náà ọlọ́run dásìkò yìí tẹ́yìí ọlọ́run ọba àlékè ọlá ó fi pé òpin dé bá ayé so kò sí bá nàbí ó ṣe jáde ńlé tí ó sọ pé òun lọ síbì kan tí ò ní kérò lẹ́yìn àwọn ní èrò gírí lógún ọ̀pọ̀ èrò náà sì ni iyì gómìnà bá ṣe máa ń wí ṣùgbọ́n gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àwọn kọ̀tànkọ̀tàn gbogbo àwọn tó bá gbogbo bàtà náà jáde ńlé làwọn kan mú pé sọ́sà ti jáde ó sì kérò lẹ́yìn wọ́n lọ jagun ní o wọn lọ jagun ní o gaziwa ni hmm. ìyẹn la fi rí adádù tó pọ̀ ń bò míì tẹ́lómi sọ pé twenty seven ni kódà rẹ́yìn tó sọ pé twenty nine ni so kò sí ní tó fàájú wípé Sultan ti jáde ó ti jáde nu so a rí àwọn míì tí wọ́n sọ wípé tọ̀ jíjáde tó jáde yìí torí kí ló fi jáde hmm. sọ jáde fún ogun ni àbí ó jáde fún nǹkan míì torí jíjáde ànábì sallallahu alayhi wa sallam ó ń bẹ nú ẹ̀ tánábì ó jáde láti lọ ṣe àsọyépọ̀ ọ̀rọ̀ hmm. yóò lọ bá wọn ọ̀tá ẹ̀sìn sọ àsọyépọ̀ ọ̀rọ̀ hmm. wípé tọ̀ ẹja sí báyìí ẹja gbé kàbáyìí ẹja gbé kàbáyìí tábà wo sólẹ́hùn ọ̀dẹ̀ ìbíyà tó àwọn kan kàgún gazuwa àwọn kan ò kàgún gazuwa so inú àwọn tí ò kàgún gazuwa òun àwọn tí wọn mú adádù tó kéré so ìmíì wà tánà bí ó jáde tí ó pé yóò lọ sí dáwà ni yóò lọ pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọlọ́run ní ká báyìí fún yín ní ẹ so àwọn yóò yọ irú ẹ wọn yọ nínú ó ń ẹ tó pé jáde tó lọ rèé paná fìtínà tó fẹ́ máa jáde tó fẹ́ máa ṣẹlẹ̀ níbòmíì ya ẹgbẹ́ ìlú Medina tí wọ́n pa àwọn mùsùlùmí tí wọ́n ń sun oríṣiríṣi àwọn nǹkan oko tí ànábì yìí sọ pé ah wọ́n gbé dé tìgbà ànábì sọlọ́ àṣàlà àwọn kan kan ẹja lọ lé wọn wọ́n dẹ̀ débẹ̀ wọ́n bá wọn so àwọn kan tún karú eléyìí náà kún gọ́sùwà so àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nǹkan ẹlẹ́ẹ̀kejì tí ó tún fa ìyapa díẹ̀ lọ́dọ̀ àwọn àfáà nípa òǹkà ogun tí anábì sallallahu alaihi wasallam jà ó ní ìbojúwò tí wọ́n ń bojú wo ogun tí anábì jà ogun míì wà tó súnmọ́ra wọn pẹ́kípẹ́kí tó yẹ pé tipátipá òun la fi lè ṣe ìyàtọ̀ láàrin méjèèjì hmm. tá a bá wo gọ́zùwà khandak àti Banu Qurayza a rí i pé ó súnmọ́ra wọn pọ̀ hmm. ó súnmọ́ra wọn gẹ́tẹ́ tí ànábì kú lórí ogun khandak òun ni kódà àdìsí tí ìyàwó Aisha asaru tí ìyàwó Aisha gbà wá ó jó yá wípé kété tí ànábì fẹ́ máa fi ẹ̀wù kọ́ wípé mo dé o òun náà ni ó ń gbọ́ ìpè látọ̀dọ̀ Ọlọ́run wípé àwọn ọ̀tá tí wọ́n darapọ̀ pẹ̀lú àwọn ọ̀tá tí wọ́n wá bá ànábì nílùú Madina tí wọ́n sì ti jọ sàdéhùn tẹ́lẹ̀ wípé tọ̀ ẹ mọ́ kí wàhálà ọmọ ṣẹlẹ̀ láàrin ara wa kájọ máa dáàbò abo ara wa táwọn ọ̀tá bá fẹ́ kógun wá láti ta kájọ pawọ́pọ̀ lé wọn lórí kájọ bá wọn jà ká mọ́ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ so àwọn Banu Qurayza yìí àwọn ni wọ́n lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ tí wọ́n lọ dìpàǹpá pẹ̀lú àwọn olórí ogun àbí àwọn ikọ̀ ogun míì àtàwọn tó wá ní mọ̀ọ́mọ́kàní àtàwọn kọ̀báìlì tí wọ́n darapọ̀ mọ́ wọn ọlọ́run ní pé kọ́ mọ̀ tí ìjókòó kọ́ yanjú rẹ̀ wọ́n ti kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà báwọn wọ́n wá fàbọ̀ bá àdìrẹ náà bí ogun ilé tún ṣe ṣẹlẹ̀ nìyẹn so àwọn ẹlòmíì ó ka méjèèjì wọ́n kà kún ẹyọ kan àwọn ẹlòmíì ó méjèèjì kún ọ̀tọ̀ọ̀tọ̀ so inú àwọn tí ó fa eh, ìyapa díẹ̀díẹ̀ nínú adad tí àwọn àfa kà. òun nìyẹn hmm. so tá a bá ti wá jẹ́ ọmọ wipe yóò yẹ wá wípé ntí ká ntá àwọn focus òun ni pé ogun eléyìí tí ànábì kó èèyàn jáde níbẹ̀ tí ogun sì wáyé tàbí eléyìí tí ànábì sallallahu alaihi wasallam ń kó gun jáde tó yẹ ogun gangan ni ó lọ jà torí ìyàtọ̀ tó ń bẹ láàrin tógun wáyé àti tí ogun ò wáyé ìmí wà tó yẹ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ tí ò padà bẹ̀rẹ̀ mọ́ bírú ti Khandak ogun fẹ́ bẹ̀rẹ̀ kódà àwọn asab wọ́n ti dé tòsí ìlú Madina wọ́n ti rọ kiri ká ìlú Madina tó yẹ pé ọ̀rọ̀ máa wáyé ní orí ẹ̀ ṣùgbọ́n rú yẹn ogun fẹ́ bẹ̀rẹ̀ tán ké díẹ̀ ló kù so àwọn míì oríṣiríṣi bí wọ́n ṣe pin nìyẹn ló ló fà á tí àwọn nǹkan yẹn fi yàtọ̀ wallahu ta'ala a'lam. Ah, jazakumullahu khairan àwọn máa sọ pé idha urifa sabab batala al-ajab so ìmọ̀ kò ní sí màmá tí a bá ti máa kí ló fa tí àwọn àfa àtàkọ ìtàn síra tí wọ́n fi ń ṣe ìfàǹfà tí ó kò fi sí tí wọ́n pè ní tifak tí ó sì pé bóyá wọ́n panupọ̀ lórí pé òǹkà àwọn àjáde tá nábì jáde àbógun rẹ̀ yé báyìí so àwọn afá ti ṣàlàyé fún wa gbogbo nǹkan ló kò ṣe wò ẹlòmíì owó ogun so wọ́n sì ka kan pé gazuwa náà ni àwọn mi ò pé à tí ò bá sí pé ìjà ṣẹlẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jazakumullahu khairan doctor ọlọ́run kò jẹ́ ká rí yín pẹ́ ó dàbí pé níbi abala tí ó ṣáwájú eléyìí so àwọn afá ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ pé anabi sallallahu alayhi wa sallam nínú ah, ah, àwọn ogun tá a lè ní ó jà àbí ká ní àwọn àjáde tó jáde bí bóyá bíi twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n wọ́n ní pé mẹ́sàn-án ni ogun ṣẹlẹ̀ ń bẹ̀ mẹ́sàn-án ni wọ́n kà fún wa so a fẹ́ mà ní ṣókí bó ti yẹ pé àlàyé sì tún bọ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ká máa mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so a fẹ́ mà ní ṣókí kí ló fà kí ni ó fa jíjáde ànábì kí ló fa ogun gan-an níbi gbogbo àwọn ogun tá ànábì bá. níbi gbogbo mẹ́sẹ̀ẹ̀sán yìí. bismillah rahman rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah nabiyina wa habibina muhammad sallallahu alayhi wa alihi wa sahabi wa sallam gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lọ́kùnrin lóbìnrin asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Aki atọ́kùn wa Ustaz Ismail ẹ kú atótónu ẹ sì kú akitiyan nípa ẹ̀sìn kọlọmọsá jìkàbá níbi tó lérè òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní àkọ́kọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ tọ́lọ́run rán sí gbogbo ayé kó máa jẹ́ kẹ́ni ó sì jẹ́ òjíṣẹ́ tó já sí pé ní àlàáfíà nìkan tí ó wá tàn ká lórílẹ̀ àmọ́ ẹni tó wá máa ń fa ogun tánàbì máa jà pẹ̀lú àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kìí ṣe pé bóyá anabi sallallahu alayhi wa sallam àbí àwọn sahaba kìí ṣe pé àwọn ni wọ́n máa dálẹ̀ àwọn kọ́ ni wọ́n máa initiate rẹ̀ yìí máa wáyé látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀tá tí wọ́n jẹ́ gerul muslimin gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ìgbà tí anabi wà nílùú maka gbogbo oríṣi sùtá ló wáyé látọ̀dọ̀ àwọn gẹ́rùl muslimin tí wọ́n ṣe sùtá fún anabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba àmọ́ tí ò síjà kankan níbẹ̀ nítorí wàá fa ìjà kò tayọ pé ní ìtayọ àlà tí ó wá látọ̀dọ̀ àwọn tí a pè lọ́tà yìí yorùbá sọ pé ní téèyàn bá ń léni léni téèyàn bá bá ni èèyàn ó sì padà lẹ́yìn ẹni. E àmọ́ àwọn ọ̀tá anabi sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn náà wọ́n lé anabi kó nílùú maka anabi sì fi maka alẹ̀ fún wọn ó lọ sí madina àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà kò tẹ́ wọn lọ́rùn wọ́n tún lépa anabi sallallahu alayhi wa sallam látara yìí pé ní wọn ò fẹ́ kí ó tan ẹ̀sìn rẹ̀ ká gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe rán ló fi pé tí a bá ń ka àwọn ogun tá anabi jà tóun gangan tó participate níbẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ó jẹ́ bíi mẹ́sàn-án inú ẹ̀ ó wà tó já sí pé ní anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba wọ́n fi gbẹ̀san tó ti kọ́ ṣẹlẹ̀ ṣáájú lọ́dọ̀ àwọn mùṣírikù ní bíi ti Badir nígbà tí wọ́n gbọ́ pé ní àwọn mùṣírikù Quraysh wọ́n ń bọ̀ wá láti Mẹ́kà pẹ̀lú nǹkan ẹrù wọn pẹ̀lú dúkìá wọn ó sì ti ṣáájú tẹ́lẹ̀ tọ́já sí pé ní àwọn mohajirun àwọn ọmọ mẹ́kà tí wọ́n lé kù nílé níbi tí ẹrù wọn wà níbi tí dúkìá wọn wà tí wọn ò rí nǹkan kan mú jáde ń bẹ̀ lọ sí Madina náà fi wá lo opportunity wọn yìí pé ní káwa náà pàdé wọn níta bá rí gbà lọ́wọ́ wọn nínú àwọn nǹkan ní ìwà tí wọ́n tí wọn ò jẹ́ á mú àbí tí wọ́n gbà lọ́wọ́ wa kalẹ̀ àánú ọgbà ìyẹn ni ó fa ti Badir tí ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ìmí náà wà tó já sí pé ní àwọn yahudi tí wọ́n ń bẹ nílùú Madina àwọn ni wọ́n lọ ṣe àpanupọ̀ àti ìpawọ́pọ̀ lé ànábì lórí àtàwọn sọ̀hábà pẹ̀lú àwọn mùṣìríkù nílùú Maka. Hmm. ànábì bá wọn ní Madina ànábì sì fi àlàáfíà ó tẹ àlàáfíà sí wọn pé káwọn jọ máa gbégbé àlàáfíà àmọ́ ọkàn wọn kò fẹ́ àlàáfíà náà fi lọ bá àwọn tí wọ́n jẹ́ ọ̀tá àkọ́kọ́ fànàbí àtàwọn sọ̀hábà lẹ́yìn nílùú maka tán fi wá papọ̀ látara ipe ní kàn ṣe sùtá fún ànábì sallallahu alayhi wa sallam èyí tí àwọn Banu Nadir tí wọ́n jẹ́ ọ̀kan náà àwọn Yahudi tí ń bẹ ní Madina òun ni wọ́n ṣe tó fi ajá sí pé ní ó fi wá fa ogun tí a ń pè ní Khandak a rí i pé ní eléyìí kò sí ní tó fà á tí ì ṣe pé ní ìṣèpà òun ló hmm. látọ̀dọ̀ àwọn Yahudi sànàbì ti ṣáájú bá wọn ṣàdéhùn tẹ́lẹ̀ wípé ní àjọ máa Medina lùmọ̀dínà pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà a máa ràn yín lọ́wọ́ ẹ̀yin náà máa ràn wá lọ́wọ́ àní ran àwọn ọ̀tá yín lọ́wọ́ lórí yín ẹ̀yin náà máa ràn ọ̀tá tiwa náà lọ́wọ́ lórí wa aláwọn Yahudi wọ́n sì pa àdéhùn bẹ́ẹ̀ wọn ò tẹ̀lé nínú àwọn nǹkan tó tún fa ogun tànàbì jà yìí òun náà ni ìfi ìfẹ́nu àbùkù àbí ìfọwọ́kan ìjọmọlúàbí yàn pàápàá jùlọ obìnrin ó ṣẹlẹ̀ pé ní nígboro Madina obìnrin tọ́jú obìnrin mùsùlùmá ọ̀kan náà àwọn Yehud ó sì ó ó sì òhò rẹ̀ lẹ̀ mm-hmm. ní ojú táyé lójú àwọn èèyàn táwọn èèyàn wá rí i pé ha èwo leléyìí tọ́wájá sí pé ní ọ̀kan náà àwọn mùsùlùmí ti ń kọjá lọ ó rí i kò lè dákẹ́ ó dá sí ọ̀rọ̀ dìjà ó di pé wọ́n ń para wọn òun ló fa ogun tó ń jà pẹ̀lú àwọn àbánú kẹ̀nọ́kọ́ ní ìlú Madina àtàwọn oríṣiríṣi ogun míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó já sí pé àtúpalẹ̀ rẹ̀ á rí i pé ní kò sí ń tọ́fà tó tayọ àìdúródédé àwọn ọ̀tá lórí àdéhùn tí wọ́n jọ gbé pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba radiyallahu ta'ala anihum ajma'in jazakumullahu khairan ọlọ́run kó bá a ṣe àlékún ìmọ̀ yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ó dàbí pé nana ti ṣàlàyé bó ti yẹ pé a ní pé sókí náà ni ẹ̀ sókí lélẹ́yìí àlàyé tó pọ̀ yóò máa wá níbi àwọn abala tó ń bọ̀ ṣùgbọ́n iná tá a rí mú bí eléyìí wọ́n ní pé nínú àwọn ogun yìí àbáwọn àwọn ìjáde ànábì èyí tó yẹ pé ó fa ogun tá ànábì já ń bẹ̀ bá a ṣe sọ pé mẹ́sàn ni kí ló fà á tó fi jà ja? wọ́n ti jẹ́ kó yé wa pé ó ní àwọn ìdí oríṣiríṣiríṣi kì í kàn ṣe pé wọ́n jókòó ànábì dẹ̀ lọ bá wọn èyí tó ní ṣe pẹ̀lú pé a fẹ́ fi gbẹ̀san ẹ̀yin náà ti ṣe kà ẹ ti gba dúkìá wa ẹ ti gba oúnjẹ wa ẹ lé wa jáde àwọn mùsùlùmí wò pé tó opportunity náà ni ká gbanú àwọn dúkìá tó wà ní ọwọ́ wọn ẹni yẹn ló bí ogun Badr irú Uhud àwọn ọ̀tá náà fà àwọn ni wọ́n. nfa àwọn míì tó kọ ìtàn wọn ò ní pé ká wo ibi tó ti ṣẹlẹ̀ gan yóò jẹ́ kó máa yé wa pé bẹ́ẹ̀ ni Ahzab súnmọ́ Madina tí wọ́n bá fẹ́ lọ kógun báyàn kì í sábà ṣẹlẹ̀ ní agbègbè yẹn ìyẹn lè yàn wá wọn lọ so Uhud àwọn náà fẹ́ gbẹ̀san pẹ̀lú pé wọ́n wo pé ah ah ìtìjú tó bá wa níbi Badr àti wọ́n ń gbọ́ àwọn tó yẹ pé wọn ò tó nǹkan nǹkan mùsùlùmí díẹ̀ báyìí ni wọ́n tún wá borí wa àyàn ọ̀dà rárá ó yẹ ká gbọ́n àléébù kúrò ní fún ara wa sọ yẹn ló bí ohod azabu náà bákan náà wọ́n ṣàwò pèsè islam àní jẹ́ kí wọ́n mí so ni wọ́n fi ní àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ yehudi madina sì yẹn ló fà yẹn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni pé tá a bá ka ọ̀pọ̀lọpọ̀ á rè pé ó ní àwọn àdì ẹgbẹ́ ní tí èsè mùsùlùmí gan máa bí tó bá jẹ́ ní tí ó sòdodo tí ò ní ṣàbòsí kò yẹ kó náà ní problem pẹ̀lú ó yẹ kó náà ó pé òótọ́ òótọ́ òótọ́ ni so kọ́lọ́n kò ṣe àlékún àgbọ́yé kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa insha allah ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn tí a tún máa sọ àlàyé pọ̀ táwọn fún máa ṣe lórí gbogbo àwọn àwọn ogun yìí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan a máa mú wọn pé idnillah so ẹnu yìí tá a gbọ́ yẹn náà máa kí ó ṣe láǹfààní so kọlọ̀ ń kó sí àlékún mọ́ wa so inshallah ibi tí a fi abala yìí tí a fi rọ̀ sí nì so tí a tún fi máa pàdé níbi abala ẹlẹ́ẹ̀kẹtàlá tó ń bọ̀ wájú a máa dágbére fún yín pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mm-hmm. mm-hmm.